tí a fẹ́ náà bá wá subhanahu wa ta'ala èkí ó fún wa ní ẹ̀sán rí lórí àwọn ìgbìyànjú oníkálukú wa àtàwọn tí ń bá wa sọ ní àtàwa náà tá ń gbọ́ ní gbogbo wa náà la ní tá sùn lórí ẹ̀ ọlọ́run ọ̀gá tá fojú sùn náà ni pé kọ́lọ́n kò sí wa lọ́wọ́ àlùjẹ́ náà kọ́lọ́n wá dákun jọ ọjà kó wo àánú rẹ̀ kó fi sàánú wa láti ṣe wá lọ́mọ àlùjànnà àwọn kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan tí a máa ṣe tá a lè ṣe ká bọ́ sí tẹ́gbẹ́ bí ọmọ ènìyàn tọ́lọ̀ gan retí ká ṣe kó wọ́n lè ká sì tọrọ àforíjì kó wọ́n lè foríjì wá táwa ní padà síbi ẹ̀ mọ́ ọlọ́dàkùn kó ṣàforí tẹ́ tó ní kálukú wájú wa o kó gbà wá lẹ́rú kó ṣàánú wa. a máa wá sọ lọ níbi náà tún ní ìṣẹ́lẹ̀ láà èyí tí èsì tọ́lọ́run nínú ọ̀rọ̀ èyí tí èsì tànàbí ìtújọ́rọ̀ fẹ́ nu pé báwa náà ti wò lásọ̀run òṣìṣẹ́ ni tí ó mú wa ìkọlọ́dá fún wọn fi ṣàdánwò fún wa o gbogbo dábàá máa ti lálàyé olùwà mọ́ṣáàdì ó ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba sọ́kù. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa man wa tabi'a huda ila yawm al-qiyamah wa ba'd وعن زيد بن أرقم رضي الله عنه قال كنا نتكلم في الصلاة يكلم الرجل منا صاحبه وهو إلى جنبه في الصلاة حتى نزلت وقوموا لله قانتين فأمرنا بالسكوت ونهينا عن الكلام عن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنهما رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا اشتد الحق فأبردوا عن الصلاة فإن شدة الحق من فيح جهنم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة فليصلي فليصليها إذا ذكرها ولا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى وأقم الصلاة لذكري ولمسلم من نسي الصلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها طيب هذا باب جامع باب تابك يمكن نبتي ọkọ̀ àwọn oríṣiríṣi àlámọ̀rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú dájọ́ ọ̀run tó ti kó sínú níjòkó tó kọjá aṣàlàyé nípa ìrun rákàtà mọ́ǹkì tahiyyatan lil masjid lẹ́ni hadith zayd ibn arqam radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in hadith yìí fẹ́ ṣàlàyé fún wa nípa mubtilatu salat àbí ká nìkan nínú àwọn mọ̀bùtìlá àtọ̀sọ́lá ìyẹn nípa àwọn nǹkan tí máa ń bà ń jẹ́ ó wá fẹ́ ṣàlàyé ẹyọ kan fún wa nínú àwọn nǹkan tí máa ń bà ìrun jẹ́ dẹ́kí ní tànkan náà bó ti ṣẹlẹ̀ bó ti wáyé ó fẹ́ ṣàlàyé ẹyọ náà fún wa zayd ibn arqam radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in ó larí ìfún wa ìfẹ́ kó nà natakallamu fi sọ́lá in ti mọ́mbà àmúgẹ́ta fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni al-kalamu fi sọ́lá ó ní ká máa sọ̀rọ̀ nígbà tá a bá ń kírun lọ́wọ́ ọ̀rọ̀ nígbà tí a bá ń kírun lọ́wọ́ Zayd ibn Arqam radiyallahu ta'ala anhu ó wá sàlàyé ìṣesí táwọn wà pẹ̀lú ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní kúnnà natakallamu fi sọ́lá kúnnà natakallamu fi sọ́lá ó láwọn ń gbà náà táwọn bá ń kírun lásìkò ànábì àwọn máa ń sọ̀rọ̀ àwọn nu ìṣesí àwọn tinú àwọn máa ń kínú onígbọ́dọ̀ àwòrán ọ̀rọ̀ táwọn ọmọ ń sọ́njọ́ náà ni pé yukallimu rajulu sahiba yukallimu rajulu minna sahiba ó lẹ́nì kan ní àwọn táwọn bá jọ jòkó lẹ́gbẹ̀ẹ́ ara àwọn táwọn jọ dúró lórí ìlú báyìí àwọn sì ni wọ́n bára wọn sọ̀rọ̀ àwọn sì ń kírun lọ́wọ́ bó wà ní sábà wọ́n ní kó dẹ̀ ni ní ẹgbẹ́ báyìí ní ó jò ní ó wà pẹ̀lú àwọn àwọn tí ń bẹ lórí irun àwọn sì máa sọ̀rọ̀ lọ àwọn sì ń kírun ó ní báwọn tí máa ń ṣe nù. hatta nazalat wa ó ní báwọn wá wà rí ńgbò pẹ́ àyà wa sọ̀kalẹ̀ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala wa pàṣẹ pé wa qumu lillahi qanitin tẹ̀m̀bẹ̀ lórí ìrun ẹ máa bẹ́ńbẹ̀ tẹ̀ǹkì fọ́lọ́ kọ́nìkì kọ́ṣẹ̀rì sọ́ọ̀mìkì sáàkìkì ẹ máa kírun pẹ̀lú payà pẹ̀lú kẹ́ ẹ máa rí pẹ́mi ọlọ́run ọba ń bẹ wájú yín báyìí rí pẹ́mi náà lẹ́ ń bá sọ̀rọ̀ lọ́wọ́ mọ̀tò bẹ́ẹ̀ lọ́mọ ìròjọ́ mọ́ sáàkìkì kẹ́ dákẹ́ bí gbogbo àwọn ọ̀rọ̀ míì àfọ̀rọ̀ ilé ìta bá ní ẹmọ́ sọ lórí kínú lórí ìrun torí táǹkì nírun wa àfọ̀hánúni ọ̀rọ̀ àti iṣẹ́ nílẹ̀rùn a ma sọ̀rọ̀ mẹ́ a sì ma ṣàwọn kankan mẹ́ ọ̀rọ̀ tó wá ti ọ̀rọ̀ tí sọ irú ọ̀rọ̀ wo ọ̀rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run ìmọ̀ ti dàpọ̀ mọ́ lọ subhana rabbiyal azim lórí sujud subhana rabbiyal a'la láàrin ìjòkó sujudu méjèèjì amadutọrọ rabbighfirli rabbighfirli rabbighfirli àdìbì tàṣáwùdù àti àtàyà gbogbo ẹ̀ báwọn àkọwàlù mú wà á fa'al àtàwọn táàmà ṣe àdúgbò àwọn rùkú àdìbìdé àwọn foríkalẹ̀ àdìjòkó àwọn foríkalẹ̀ àdìjòkó àtàyà àti bẹ́ẹ̀ muftatahatun bitakbir níta àfi máa ń bẹ̀rẹ̀ ń wá ní àtakbir gbólóhùn allahu akbar wa muftatamatun bitaslim níta sì fi parí rẹ̀ oníkà sálámà sí salamu alaykum wa rahmatullah ibo là ń lọ òní pé àwọn tá a máa ń ṣe lórí irun yìí nìkan òun làbẹ́ ó sì nìkan lẹ́gbọ̀dọ̀ máa ṣe ọlọ́ni wà kúùmù lillahi kánìtì zẹ́rì bí arúkọ̀mù wa ní ó ní pẹ̀lú àyà yìí nàbí wá pa wá láṣẹ pé tá a bá ti ń kírun dáńbẹ́ lẹ́yìn ìmáàmù ká dákẹ́ jẹ́jẹ́ kú omi gbogbo ọ̀rọ̀ ayé wàlòhínà ànìkàlà. àyà yìí náà òun náà ti kọ̀ fún wa pé a máa sọ̀rọ̀ mọ́ lórí ìrun látijọ́ náà ó ní à ń sọ̀rọ̀ lórí ìrun ló ti di tó bà ń jẹ́ ọ̀rọ̀ sísọ lórí ìrun látijọ́ náà ló ti di kínú ó ti di tó bà ń jẹ́ bàbá dénú àwọn tíra fẹ́ táwọn àlùfáà wa bí ń kọ́ wa lágbóyè ibà àti Islam sábà débi báàbù mubtilati sọ́lá báàbù àwọn tí ń bàrún jẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lè sì síbẹ̀ ó ní àlìkàlà àlìkàlà tó jẹ́ máa ọ̀rọ̀ sísọ ìmọ̀ ń bàrún jẹ́ táì lábẹ́ hadithu yìí ó wá kó àwọn kankan tó pọ̀ sínú àkọ́kọ́ ẹ̀dá e ọkọ̀ mú kìnnìkan jáde lábẹ́ hadithu ká tó wọnú fíkì tó kàn hadith yìí establish pé nǹkan jẹ́ nasikhu nbẹ̀ ní sẹ̀ríà rẹ̀ èyí ò ní anáfíkú wal mansukh nínú sẹ̀ríà yìí òfin kan lè ti máa bẹ pẹ̀lú àyà kan òfin kan lè ti máa bẹ pẹ̀lú hadith kan òfin mi ó sì padà dé àyà mi ó sì padà dé yóò sì pa òfin nìrẹ́ ó náà pé ní pìlẹ̀ nínú Islam ìgbàláyìí ká sọ̀rọ̀ lórí ìrún wa tìrìgbìnjọ wọn bẹ̀rẹ̀ tí wọ́n rújọ́ ọlọ́run bá sì ti bẹ́ẹ̀ ọlọ́run kan gbà náà ìgbó tó tó tọ́lọ́run fẹ́ yí padà ló tó ní ẹmọ́ sọ̀rọ̀ mọ́ wa qumu lillahi kàmìtì ìdínú gbogbo àwọn tó máa ń takò dájọ́ òfin kan ò lè pọ̀ òfin kan lẹ́nu Islam irọ́ ẹni tọ́lọ́run wá gbàgbé ni kò gbàgbé àwa náà sì sọ pé ó gbàgbé ọdọ́ padà àwa náà sì sọ pé kí ni àtọ́kù ah, gbàgbé pọ́lọ́wọ́n ọba ti fẹ́ sòfin rẹ̀ mú ọ̀nà tó sì wù ú ló gbé kí ni gbòfin rẹ̀ gbà ó kọ́kọ́ gbà wá láàyè a lè máa sọ̀rọ̀ lórí irun àmọ́ kí ló padà di àwọn kìnnìkan wa ń bẹ bẹ́ẹ̀ náà ọwọ́ ara àwọn ẹlòmíì tó ti wáyé pé ó ti kọ́kọ́ fún àkókò kan gbà wá láàyè nǹkan làwọn ò wá takú ti pé báwọn ti gbọ́dọ̀ máa ṣe lọ́nà à ń kékeré kan ní mọ́tà níbẹ̀rẹ̀ pẹ́pẹ́ ìsìláàmù àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam gbà wọn sábẹ́ láàyè níjọ́ náà lọ gbà wọn gba ìsìláàmù àwọn obìnrin kálukú obìnrin kó bìnrin fẹ́ wọn mọ́ níyàwó ìjẹ́ yìí ó sì mọ̀ bèrè lọ́wọ́ wọn tọ́ ìgbàláyì tó wá wà ní pé ẹ mọ́ fọ́ọ̀sì obìnrin bá ti ránù àmọ́ tẹ́ ẹ bá jọ pera yín tẹ́ ẹ jọ sọ̀rọ̀ tẹjọ lásìrìmẹǹtì gbèjà fẹ́ra wa fọ́sẹ̀ mẹ́ta bàbá fẹ́ra wa fọ́sẹ̀ mẹ́ta lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta kọ́ńtrákì ti o ti tán nánu ẹ̀tọ́ iye báyìí lèmi náà gbà ó àìlè san tó yẹ oyin tí mo lè sọ ni ó sì jọ lásìrìmẹǹtì mọ́tò àná níbẹ̀rẹ̀ Islam Islam túlẹ̀ ìgbọ́ apá àkókò kan ànábì ìṣẹ́bílẹ̀ kò sí musa ama tí o fi dijọ́ gbéǹde àlùkìyà tó dẹ́ ní bá fẹ́ fẹ́yàwó ti rọrùn o fẹ́yàwó láàrin kódà àwọn sàábé ti ń bímọ débi pé wọ́n lè máa fẹ́ ọmọ ara wọn ló tún wá kù mọ́. ó wá déwọ̀ látọ̀dún náà àmọ́ ọ̀ràn kan bẹ́ẹ̀ sẹ́pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí lè ní àwọn aṣọ àtúnṣe ní àwọn ọ̀rọ̀ àti ìdọ̀rọ̀fà tó fún ọmọ ọlọ́run nígbà wọn ọlọ́run kọ̀ wọn náà sì àwọn wa mọ̀ọ́mọ́ wa rí kìíní pé in táwọn lè máa fi kó àwọn ọ̀dọ́ rèé àwọn sì wá sọ dìlà ní ẹ̀sìn wọn dì sí lẹ́sìn ni pé ṣé à ń lérò lẹ́yìn lẹ́sìn ní pé àwọn ọ̀dọ́ pọ̀ ní ẹ̀yìn wọn tó rán gbà àwọn ọ̀dọ́ láàyè kẹ́ni ọmọbìnrin tó bá ti rí ìwà àti ẹ̀lẹ̀ ṣe ìdáwádìí mọ́ta onídìí ọ̀fẹ́ gbéra yílé ọba fẹ́lẹ̀ ìyẹn ọ̀sẹ̀ mẹ́ta júlẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀rọ bíi bí wọ́n ti wá ń tiẹ̀ ra àbùkà ìdí burúkú ni ọlọ́run nígbà bá wọn ṣe àwọn ọ̀dọ́ tán wá fẹ́ràn adùn yìí àwọn arọ wọnú ẹgbẹ́ òkùnkùn wọ̀nyí àwọn apọ́ buhaya ọlọ́run kó sákòókò mọ́ṣá là wá ọlọ́run kó mójú kó fẹ́ ní kọ̀ọ̀kan wa fàálà kúlẹ̀ hàn kí la kọ́kọ́ fọ̀rọ̀ yẹ establish ni pé nǹkan kan lè kọ́kọ́ tọ́ nínú Islam àmọ́ tó bá dáa ní kí ni yóò dì èdè wọ̀ nǹkan sì lè kọ́kọ́ jẹ́ wọ̀ yóò sì dárí kan ọlọ́run ti ló ń sọ́dẹ̀ tọ́ ìjọ àbá ti ń pàdé ní òfin ọlọ́run kò sí tó tọ́ sí wa kọjá pé sàmìnà wà tọ́ànà olórí kò yé báwo kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì aláàgbọ́dọ̀ sọ̀rọ̀ lórí abíwẹ̀kọ́ ẹni bá wá ṣe mistake sọ́nkọ́ ṣẹ̀fẹ́ ìta ìsàbíṣì àbíṣì ni pé ọ̀rọ̀ sísọ wà nínú tí ń bá èrò jẹ́ àti wọnú ibi tó kàn wá lọ́wọ́ ẹjọ́ ẹgbẹ́ tó ti wá ń kírun lọ́wọ́ ó kàn ṣe mistake sọ̀rọ̀ ni ẹ̀yìn gbà mí nǹkan bí ó ṣẹlẹ̀ tí ó káyẹ̀ lára pé ọmọ kan fẹ́ lọ náà àwọn ọgbọ́rọ̀ ìyọ̀ní mọ́mọ́ o àwọn ọgbọ́rọ̀ mẹ́kọ́ ìrànlọ́wọ́ ó ti gbàgbé ó ṣe mistake ó wá sọ ọ́ kí ni ìdájọ́ orú ilé yìí. àwọn mímu àwọn àlùfáà wọn lẹ́nu kó ti sọ̀rọ̀ ọ̀hún ìdálùkọ́ ààrẹ ìlú sì wí ni pé wà kó mo lè láàyè kan tí wọ́n nínú rẹ̀ ti bàjẹ́ wọ́n sì dúró lé lórí pẹ̀lú hadith tàkì àwọn akẹ́nu àwọn àlùfáà wa ní ah, ẹja wo kìíní dáadáa ẹjá ṣe kí lápé yìí ẹjá wo kíní dáadáa pé àwọn òòrùn pé ìrun rẹ̀ ò bàjẹ́ wọ́n ní ti bó ṣàṣìṣe ni yóò já ṣìṣe àlùgbàgbé tí téèyàn bá ṣàṣìṣe àbí téèyàn bá gbàgbé kò sí láì fi kó máa bá a lọ. aláwọn ní àwọn aṣàlàyé pé ṣe bí hadith ń bẹ látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alaihi wasallam tó ní inna allaha tajawaza an ummati al-khata wal nisyan wa mastukrihu alayhi tí ọlọ́wọ́ bá ti mójú kó fáwọn ọjọ́ tó ń al-khata mistake tó bá ṣe wal nisyan àbí tó ṣe pé wọ́n gbàgbé onímọ̀lúwà wọ́n mastukrihu alayhi àbí tó ti pé wọ́n jẹ wọ́n ń pa wọ́n wá gbé bọ̀ sí lójú pé tọ́ọ̀ bá ṣe é àpá ọ́ jẹ́lẹ́dẹ̀ tọ́ọ̀ bá ilé jẹ́ ayé ọmọ abọ́yọ àdá bọ́ọ̀ bá ilé mutí agbè ọwọ́ rẹ bọ́lẹ̀ wà má sókèrè hú àlè bí mùsùlùmí bá mú ọtí bẹ́ẹ̀ àríkọ́ṣẹ́lẹ̀ bí mùsùlùmí bá jẹrú ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ àríkọ́ṣẹ́lẹ̀ fún un nítorí pé èyí ò ti di pé wọ́n fọ́ sí ẹ̀ wọ́n ń pa yíò làwọn àpá ń pè ní àìkìrọ̀ kí mo pé ẹ pé lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí ẹ ò àjẹ́ ń pa àti ṣe tọ́ ọ́nàbẹ̀ àdìsí yìí nísìnyí ẹni tó wá ń kírun tó wá gbàgbé òun ti gbàgbé pórí òun wà ló bá sọ̀rọ̀ wọ́n ní irú ẹni yìí tó pé ọ̀rọ̀ tiẹ̀ kì í sọ̀rọ̀ tó bá èrò jẹ́ wọ́n ní ká ti mọ́ gbàgbé Muawiya ibn al-Hakam as-Sulami radiyallahu ta'ala anhu wa ani sahaba tajma'in Muawiya njọ́ náà ó ń kírun pẹ̀lú anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní baynama ana usalli ma'a rasulillahi sallallahu alayhi wa sallam idh atasa rajulun min al ó láwọn jọ ń bẹ Muawiya ibn al-Hakam ó láwọn jọ ń bẹ lórí ìrun pẹ̀lú ànábì ó lọ́kùnrin kan sì jẹ́ pẹ̀lú àwọn ọkùnrin yìí ló bá sin ó ní gbò sí fàkúrùtù òun bá sọ fún tóun pé ẹ̀kọ́ tá ànábì kú ti kọ́ àwọn ẹgbẹ́ ní bá sí tó ti fi alhamdulillah ká sọ kí ni mú yarhamukallah ó nígbà ó sì kó sí tó sàlámùlélá ló bá dájú kọ pé yarhamukallah

àbá orí jíjì ló wà orí rẹ̀ anigboya fàjá àlú yẹtìrìbù nàbí àìdíhìm àlá àfọ̀kọ̀bìhìm gbogbo wọn fọwọ́ báyìí àwọn afi ń gbà tọwọ́ báyìí tẹ́wọ́n tó sọ fún un látàkẹ́ látẹ̀ látẹ̀ látẹ̀ látẹ̀ àwọn afọwọ́ onígbà buhari tó dàgbé gan sí ni pé ọ̀sẹ̀ àgbẹ̀kì ń dákẹ́ sọ òun lè mú náà náà náà dákẹ́ ó ti sọ̀rọ̀ àbí ó sọ̀rọ̀ jama onígbà wa wáyé báyìí ó là nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà nàbí parí ni ó là nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ah wa o òun ò tí ì rapọ́ ما رأيت معلما قبله ولا بعده أحسن تعليما منه mi ìrí akọ́nilẹ́kọ̀ọ́ kan ṣáájú ànábì lẹ́yìn ànábì náà pẹ̀lú tó ṣe ń jọ yìí ìrìn akọ́nilẹ́kọ̀ọ́ kan tó mọ èèyàn kọ́lẹ́kọ̀ọ́ tó tó ànábì Muhammad ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wàláhì mo fọlọ́ nbúra máa kàhárà ni wà máa tọ̀rọ̀ bá ni wà máa sábà ni ẹ àwọn afa ta nkọ́ máa ń kéwú ìwọ máa ń kéwú ìwọ náà nkọ́ máa ń kéwú àtàwọn ọmọ kéwú títà ta nkọ́ máa ọkùnrin yìí lànà bí wà wàá wíyá bí nìhàkàmù ó ní ànábì ìjọ náà ànábì ò kègbè mọ́ pé gbogbogbogbo ànábì ìjọ náà ó ní kó ní ànábì ò sì yọ ọ̀rẹ́ tó yẹ náà wà máa sábà ó ní ànábì ò bú mi pé kàràmbà ní ànábì ò sọ gbogbo gbogbo ó ní tá ànábì wá sí ìjọ náà ni pé ntí bá ti ń jẹ́ ọ̀rọ̀ láti ẹnu èèyàn àfẹ́ lórí ìròyìn ni ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí ìròyìn ọjà àrántí ọlọ́run ká lágbọ́dọ̀ máa ṣe lórí ìròyìn. jama mùsùlùmí bí ànábì parí ọ̀rọ̀ ṣe látijọ́ náà Muawiya ló ń ṣe bẹ́ẹ̀ mọ́ Muawiya ibn al-Hakam ibn al-Hakam Muawiya lọ sí Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu jami'an ọlọ́mọ sábà yọ gbogbo wọn lẹ́ni rí gbogbo wọn ti lẹ́ni ọlọ́run ala ragmi kunufil a'da jama'a anabiwa muhammad sallallahu alaihi wasallam kéwù tó kọ́ muawiya jọ náà ara muawiya ti balẹ̀ láti jọ náà kò sí bẹ́ẹ̀ náà àmọ́ ń bẹ̀ àwọn àlùfáà tí wọ́n wá lẹ́ni bá gbà ti sọ̀rọ̀ abẹ́ni tí ó mọ̀ pọ́rọ̀ òdá tó fi sọ àwọn ará ti bẹ̀ mú dájọ́ jáde wọ́n ní pèlè léyìí táàrí àti tó ṣẹlẹ̀ yìí ìdájọ́ tá a mú jáde ń bẹ òní pé ẹni bá ṣàṣìṣe sọ̀rọ̀ abẹ́ni ó gbàgbé sọ̀rọ̀ ìlú ẹni bẹ́ẹ̀ irun rẹ̀ nǹkan kan ò ṣe é wọ́n ní nítorí jọ náà anábì ṣe correction fún muawiya ni kò sọ pé kí muawiya ò lọ rèé tún irun tí wọ́n fi ní àbáyá fi gbẹ fún wa rọ́bà náà látò àkébínà ìlàsínà àó àkùtà olúwa dákun mọ́ fi mú wa bá a bá gbàgbé àbá ṣẹlẹ̀ sí wọ́n lọ́wọ́ ti fèsì jọ́nà pé kọ̀lìfà àlùtù kọ̀lìfà àlùtù ǹjẹ́ ẹlẹ́fẹ́ òun kò ti ṣe bẹ́ẹ̀ fún yín lọ́n dákun kó sórí ẹ̀ fáwa náà. kí la mú láàrin òkú bẹ́ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ yìí kò ní pé ọ̀rọ̀ téèyàn bá gbàgbé sọ àníbi ṣe kínú àníbi bí èyí kọ́kọ́ jẹ́ kọ́ àkọ́kọ́ nínú hadith náà ẹlẹ́ẹ̀kejì lábẹ́ hadith yìí náà àwọn àlùfáà tó wá yọ kíní kan jáde bẹ́ẹ̀ ní ká kíyèsí ọ̀rọ̀ ní aláwọ̀ kíní kan náà wá ń bẹ tó ṣe pé ó ó ṣe kí lápẹ́jà náà ó jọ làwọn nǹkan ọ̀hún ó ní tí wọ́n máa ń pè ní oríṣiríṣi làwọn kan náà a ní ìta ń pè ní anáhànáhà kí mo pè anáhànáhà atún ní kejì anáfù alimada kódà tó fi dúró ní alùbùkà alikini o anáhànáhà onígbé ẹ̀mọ́ bẹ lórí inú kó wá gbin ní mo ṣe méjì sọ̀rọ̀ ẹ̀hán àdúgbò wọn náà ti ṣe jẹun àmọ́ orí tí wọ́n ṣe orin tọ́ lè jáde lẹ́nu èèyàn kẹlẹ̀ǹdẹ́jì lè jáde irú yìí ń kọ́ ẹni tí ń kí òun lọ́wọ́ kó máa ṣe báwọn àdúgbò máa ṣe náà kó máa fẹ́ nǹkan lórí ìlú àbílẹ̀ ẹ̀kọ́ bí ọdún kí irun tó ti ń kí àlùkùránì lọ lẹ́kún bá gbé ẹkún bẹ̀rù ọlọ́run ẹkún ni ò wá jẹ́kún ó kàn rọra sún kómi jáde lójú ẹ̀ ẹkún ni wá délẹ̀ wí ti ń sọ̀rọ̀ bóyá ó kí ó débi ọ̀rọ̀ jahannam ẹ̀rọ náà wá bá ó bá kí ẹkún gidi mọ́lẹ̀ <laughs> kí ni pọ́lẹ́ àwọn sàlàyé mọ̀ ní ìmọ̀ rẹ̀ ní sọ̀rọ̀ ni ọláyìí máa ń ṣẹlẹ̀ ọlá pé ẹ̀mí ẹ̀kọ́ ọkàn ti wá ó ti lè okùnlúgbò náà asùpà àti kọ́ọ̀sìyà ọkàn ti lè kókó gbogbo kìíní ìjẹ́ fọ́ ní ọkàn ti lè kókó ní tọba dọdọ àwọn tí ẹkan wọn rọ fún tọlọ́run ẹkún ìpẹ lọ́dọ̀ wọn kìí pẹ oníjẹ kó strange báyìí àkọlọ Ọlọ́run dákun ṣàánú wa fún wa Ọlọ́run bá wa dá ìmánì wa padà a ní ìdí kalọ nínú ọkọ ọkàn wa ọkàn ọkàn kálukú sí lé ọkàn ti lé ẹni ìjọ mélòó èèyàn mélòó là ń kírun ẹlòmíì bàbá bí mo lè bẹ lòmíì nù yín ní ìgbé ìjọ kírun lẹ́yìn èèyàn tó ń sunkún rí sọkiri kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ó yẹ ká lè mọ́ rí pé á láàrin oṣù méjì á mo ti kírun àwọn ìmáàmù àwọn ìpẹ́ tán ti máa ń sọ fún àmọ́ ọkàn kálukú ó ṣe kéni ó ti lè kókó bí òkúta mo ti wá lé ohun àbá kó kí àwọn ọjà náà jù bẹ́ẹ̀ lọ kò àkàpálẹ́ fún kò wọ́n kì í ṣètò kò ní ronú sí tó ń wọn lọ́jọ́ bá a bá bẹ al-haram ọlọ́mọta bá kí àwọn ìmáàmù al-haramayn ó kéwú débi kan ẹkún gbọ́n ìmáàmù ẹkún sì mọ́ gbọ́n àwa tá à ń bẹ lẹ́yìn ìmáàmù tá a máa ti máa kí ẹkún sì mọ́ gbọ́n. الدكتور عبد الرحمن السدي شامان àwọn ائمة al-haramayn ọlọ́mọta bá dúró tiwọn tí wọ́n bá ń ké kùnú tó lásìkò Ramadan la ilaha illallah àwọn fílì nǹkan gbà tó bá bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run ọ sì mọ fílì bíi pọ́ lọ́wọ́ bá ń bẹ nínú nínú àárín gbogbo kàbà níbi tí tí wọ́n tó bá mọ̀ tó mọ́ tí nǹkan ké ẹ dákun ẹ já lọ ṣiṣẹ́ lórí ọkàn wa iná tí ọlọ́run kájú pọ̀ àwọn irú ọ̀rọ̀ yìí ṣe fọ́ ni. nígbà wa lọ rèé ká padà síbi àti ń bọ̀ ẹni bá ń kírun bẹ́ẹ̀ ó wá kéwú dáhàrin kan ẹkún wá gbọ́n kò wá jẹ́kún pómi ló kàn jáde ó wá jẹ́kún tó ń hu <laughs> ókè ìwà hu bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sínú ọgbọ́n ẹni bẹ́ẹ̀ àwọn àlùfáà àwọn míì inú wọn àwọn ní inú wúrú ẹni bẹ́ẹ̀ náà ti bàjẹ́ nítorí gbogbo nǹkan yìí náà kò fẹ́ yàtọ̀ sí bí ìgbà tí èèyàn sọ̀rọ̀ ṣe àgbélé jẹ́ ẹni tí ẹni tí ó bá ń ṣe nǹkan ó lè bẹ́ẹ̀ ṣe bí i àwọn èèyàn kan kírun lọ́wọ́ níṣìí ó lè fi <coughs> kó bá ẹ̀ sọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ni wọ́n ní tó ọ̀rọ̀ náà lù náà ó jẹ́ kí àwọn míì kàlà aláàmàtí ṣọ̀ká ní rahimahullah wọ́n ti gbà wá látọ̀ọ̀dọ̀ wọ́n ṣe ìṣkáyà rẹ̀ látọ̀dọ̀ al-imam Abi Hanifa rahimahullah àtàwọn míì náà pa ní àwọn kan wọ̀nyí ó ti bàrú jẹ́ ṣùgbọ́n mi míì bí àwọn ṣàbíyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ní kò bànújẹ́ torí pé gbólóhùn pátápátá ẹ̀ka ní harafi méjì ni ó jáde mẹ́ kò tí ì di ọ̀rọ̀ kò tí ì di gíní kò tí ì di ọ̀rọ̀ àmọ́ ń kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìgbàwọ́ ọ̀rọ̀ kan bẹ́nu súnánù nàṣáì súnánù ànàṣáì. Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu òun náà ló gba ọgbà wáyé òun náà ló sọ̀rọ̀ yìí láti pàdánù oníkànnà lè mi rasulillahi sallallahu alaihi wasallam sa'atun atihi fiha ó lákòókò kan bẹ nínú ọjọ́ tó yẹ yóò já sí àsìkò èmi mo ní pẹ̀lú ànábì yìí ó ní fàyídà asẹ́ìtò ẹkíyèsí ọ̀rọ̀ dábẹ́kẹ́ yìí ó ní ti máa wá sọ́dọ̀ ànábì lákòókò yìí ìta àzánùdù kì í gbèrè yọ̀ǹda pé lékè wọlé ìwà jẹ́tù húyù sọlẹ̀ kálásìkò tí mo wí yìí tí mo wá yìí tó bá yẹ mo wá bá ànábì lórí ìrúngbà náà ó ní tá bá wá fẹ́ yọ̀ǹda ti wọlé fatanahánáhá dàkọ̀lùtù onígbà nàbí ò sì ní pé tó ń bá wá nípa nàbí ìjọ náà lórí ìlú tó wà ó wá tà náà àdábì wá ọ̀rá pùn àbí ọ̀rá gbìn ilé ó ní ìtumọ̀ tó ń ká nàbí wí fóun ní pé ó yá wọlé onídàkọlùtù èmi náà sì wọlé wà ìwàjọ́ntuhu fọ́ọ̀rìgọ̀n ó ní ká mo wá bá nàbí tí ò mọ̀ sí lọ́wọ́ tí ò mọ̀ sí nǹkan lọ́wọ́ àdìnàlè yóò fẹnu sọ fún mi pé ó yá wọlé àlè hadith yìí kí ọ́lá nàbí ma ń ṣe láti jọkútà lè wọlé tànáhànáhà ànábí ó ṣe ákìtà sọlẹ́tọ̀ tó hadith yìí bó ti wá wà direct tó yìí àwọn àlùfáà wá dùmọ́ra wọn lọ́wọ́ pé ṣé bẹ́ẹ̀ náà ló sì lálàáfíà ṣé náà ní kí ni tó sì lálàáfíà ẹnu wa ẹnu tó kún àdífì ni ẹnu ni wá pọ̀ ẹnu yẹn ti gé ní pọ̀ dáadáa ṣáká ni o bí wọn bá dénú tíra bí wọn bá rí báwọn àlùfáà bí wọn ti ń wò lọ tí wọn ṣe ń wò bọ̀ táwọn àlùfáà tó ń kógun ìmọ̀já ara wọn gidi lórí àdífì ni o ogun kí mo pé ogun mọ̀ wọ́n gbógun mọ̀ dìde tíra wọn ó yá wọn náà ló wo bí báyìí àbí ṣe báyìí náà ó báyìí باختصار ẹnukun hadithi àmọ́ wallahu a'lam àwọn kọ̀ọ̀kan nù àwọn àlùfáà ní pẹ̀lú wádìí tàwọn pẹ̀lú ẹnu tó kún àwọn tẹnukun nù àwọn tẹnukun ẹni ẹnu sì kún ọ̀nà àdá abdullahi ibn al-Mujayyid olèntolóhùn kí hadithi látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ẹjọ́ wa pọ̀ lórí pé ṣáàbùláì ibn al-Mujayyid kéwú lọ́dọ̀ àbí lóòótọ́ ìbítẹ́nu ti ń kún náà àbọ̀dé ó nílẹ̀ pé wọ́n jọ lùgbà kódò ó nílẹ̀ pé wọ́n pàdé ara wọn rí ìdáhùn àbá fà ní pé ń bo ló ti wá lọ́dọ̀ àlè tàbí kíkọ níwájú yìí nítorí ìpètọ́ ọ̀nà sanwó náà lò yíò làwọn àwọn agbógun ala hal ọlọ́mọta fún alágbọ̀n yọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú wádìí díẹ̀ díẹ̀ kàmá yìí ó súnmọ́ pàdé ó ṣe ló fi ṣẹ̀ṣẹ̀ ọlọ́run látara bẹ́ẹ̀ ó jẹ́ káwọn àlùfáà kan pọ̀ sọ pé anahanaha lórí irun kò bàmú jẹ́ àmọ́ sáwọn àmọ́ mọ̀ọ́mọ̀ sí bẹ́ẹ̀ aláàdé máa mọ̀ọ́mọ̀ sí bẹ́ẹ̀ ìka ló bá já wa agbè sípò tó bá ti kínú tó bá já wa ẹkún sísun lórí irun wa ń kọ́ àwọn ní tó bá ní tẹkún ni àti ẹ̀rá kọ́lẹ̀ fún yóò tó pọ̀ ara kọ́lẹ̀ fún yóò tó ṣe kí ni tó pọ̀ látọ̀dọ̀ ànábì ní ìṣọ̀lá àtọ̀dọ̀ àwọn sọ̀hábà ní látọ̀dọ̀ àwọn àlùfáà tí wọ́n ti lọ ní tẹ́mi tí wọ́n bá ń kírun lọ́wọ́ tí ìwárìrì áyà ọlọ́run bá gùn wọ́n la ilaha illallah ẹmu ẹkún sì gbé wọn ó sì máa sún èmi kódà ń gbà tí mi bá sọkún báyìí láàrin ìṣẹ́jú kan gbẹ̀yìn mọ́mọ́ ń gbà kẹ́kùn lè gbé ó gbé gidi nípa àwọn àti bí yóò tẹ̀lé rẹ̀ kọ̀ǹtò kó tó rí bí kọ̀ǹtò ara rẹ̀ ó tó ṣẹ́jú mẹ́ta àti mẹ́rin ẹkùn ní gbé lọ ìbẹ̀rù ọlọ́run yóò ti máa mú yẹn sọ́ra àwọn tí wọlé yóò máa tẹ̀lẹ̀ sí alẹ́dẹ́ ìlànà tẹkùn kò lóró kọ̀ síyà àwọn ẹ̀tọ́ kan wọn tí o ti ṣe kí ni tí o ti lè kókó ọ ní pé ìtẹnu wọn bẹ̀rù ọkàn kálukú wa ti fẹ́ lè kókó òun náà ni ó fala ibi káànú ara wa láìbí tẹ́ kínú ẹ̀ka àmàrà tọ́rọkàn ti lé ó ti lé bí òkúta ṣẹ́rí tọ́kàn bá ti lé èyàn máa ń di ọ̀dájú yóò dájú yányá torí pé ọkàn ti tẹ́ kínú ó ti lé kò ní láàrin ẹni kejì lójú èyí ní tọ́wá rẹ̀ ní tí wí ọ̀tọ́rọ̀ kan lọ́wọ́ rẹ̀ kò fún ọkọ̀ wa ní ara wọn tán wí náà nù kọlu òwò kọ́ sí irú àwọn táwọn wí kọ́ òwò àmọ́ kó ní kájú wa kà kí gbogbo tí máa ń fa kọ́kẹ́ èèyàn rọ̀ àti jìnà sí wọn àyíṣẹ́ tìláwà tó Qur'an àyíṣẹ́ àbùká àyíṣẹ́ àwọn kaba ọlọ́mọṣà mi dùgbò fẹ́ ní kọ̀ọ̀kan wọn. fàlà kulli hal a rí pé ẹkún sísun oníkínú òlàkọ̀lẹ̀ ṣùgbọ́n bá lójú ọ̀rọ̀ òṣìlárọ̀ ọ̀rọ̀ tó bá ń jẹ́nu abọ́ òdodo ni pé àlùbùká òlé ìṣàkàlẹ̀ àmàlẹ́ ẹkún sísun kéṣegé ni ìṣọ̀rọ̀ káṣíṣe kéṣegé ni ìṣọ̀rọ̀ ó lè wá ṣiṣẹ́ tọ́rọ ó sì ń gbà mí ẹgbẹ́ bí ìṣára náà lè ṣiṣẹ́ ní ti máa ti bá ní sí tí mo wíhun ẹ̀hẹ́ jábà àwọn yíhun ọ̀tíjọ́ sọ́rí kí ni mo ṣe oníṣìí ǹdé ọ̀fẹ́ ìwúlẹ̀ sọ̀rọ̀ ǹdé mọ́ ó sì ǹdé ìwọ̀rọ̀ wọ́n dìde torí méjì ni ìṣára wọn ti sọ fún pé wọ́n ní ǹdé albayanu wa rẹ̀ tọ́ ìdáhùn lọ ni pé lọ́dọ̀ àwọn ológà ní wọn ológà díẹ̀ alikalamu lọ́dọ̀ àwọn onílógà wa kó ogun kan báyìí sínú àwọn gbà pé ìṣàárọ̀ ọ̀gbọ̀n kí ló náà kàlàmù pọ̀lọ́dọ̀ àwọn nọ̀há àwọn onínáhàwó àwọn nírọ́ alikalamu lábùdún mọ̀fíìdún lábùdún murakkabun mọ̀fíì ó gbọ́dọ̀ jẹ́ gbólóhùn tó ta ti gbé tí ó ti jẹ́ gbólóhùn méjì mẹ́ta àtàgbé borí ara wọn tó sì ọlọ́kọ̀ fún alákòóyè ọ̀rọ̀ rẹ̀ ó sì fọ̀rọ̀ ọlọ́run jẹ́ nípa kan wọn. anọ́kù àwọn arákọ̀ọ́lẹ̀ bá nàbì náà ó nà fàkọ̀ ó fẹ́ àtẹ ó fẹ́ gan lásìkò tí ń fi sọ látòlù kò sóòfù èyí sábà tí gbogbo tá a kálẹ̀ yìí kò sí lára àwọn nǹkan tí ó máa ń bà wọn jẹ́. Ah,

صلى الله عليه وسلم رضي الله عن الصحابة قل إذا قرأ أجاني báwo bá kiri ìbá ń kí Al-Kùránì báyìí gọ́lábáwò lùbùkà ó ní ẹkún omi ẹkún mọ́ sábà ń gálùmá tòun kí pẹ́lẹ́ bí wọ́n sọ́kún rajulun raqiq ìjà lè fi rí kọ́rọ̀ ìwọ náà pé ẹni tó sínkù tó rọ̀ tọ́kàn rẹ̀ ò lè yan sáàrí kọ́kọ́ èèyàn tó wá rọ́pò tó mọ̀ sí kó mọ̀ dúró níbi sáàrí tó wà ẹ̀kọ́ dúró wà bú wákìrì sálọ́rẹ̀ ọ̀kíkù yìí oníjọ́ tó gun sáníkàwọn sàábé já àkádọ́bí ò tó kú ìgbà náà bí kú tán táwọn èèyàn ní rí akọ́mọ̀ lọ́mọ ta ló gbogbo sọ́gbọ̀dọ̀ lọ Abubakar ṣèdè àwọn mùsùlùmí àwọn tọ́láwọn ṣe ìsìlámù mọ́ ta ń gbógun ti wọn Abubakar ṣèdè so ká ní ọjọ́rọ̀ fíìkù náà à nípa àjọ ṣe gínú àjọ yàmà yàmà ma dídàkúdà pẹ̀lú ọ̀fẹ́ tẹ rọ̀kí kankan àmọ́ mùsùlùmí ma ń jẹ́ kí ni rọ̀kí kankan mùsùlùmí ò jẹ́ tó ṣe pé ẹ máa rí ní pé ọkàn ẹ lè má jẹ́lẹ̀ nílé ọgbọ́n ni nílé hadithi kan hadithi ọdọ̀ afáwà kan mo ti kí gbogbo ọlẹ́nu wọn sọ sí al-allama sheikh ali ibn hasan al-halabi rahimahullah ọlọ́mọsàbà kí afa wọn ọlọ́mọsàbà gbè wọn ara àwọn tí kòrónà di àpàdánù náà wọn fa nù ọlọ́ba kí ọba gbè wọn. wọ́n wá kí àdìsí náà á ní alùmọ́kùnmẹ́nu rírun kárí wàlmùnáfíkù xibọ̀láì wọ́n ní sọ ní mùsùlùmí ẹ̀yin mùsùlùmí máa ń pé ó tún wá jẹ́ rírun yóò jẹ́ táwọn èèyàn ìjì àti ìdìsíwù karim yóò máa tọ́ rẹ̀ ṣe gbé wá dọ́dọ̀ rẹ̀ fúlákà ti wá nǹkan sọ onígbàgbìnì kan pọ̀ níbi owó oníwùlẹ̀ mọ́ sọ pínpín báwo ló ṣe tó ṣe ń tọ́ sọ láìsí ló kàn máa fọ́ ni gbégbé ẹlẹ́gbẹ́ tó dáàsì pé aṣọ mẹ́rin kan gbà lọ́wọ́ rẹ̀ òun sọ pé ní ń pa ọ́ ṣe pé ó mọ̀ rúbọ fúlù ni àbí wọ́n nígbà pé wọ́n gán mọ̀ pé mo mọ̀ fẹ́ ń tàn mí ni àmọ́ èmi sáfẹ́ sórí látara yín òun rèé bí mo mìíràn ti máa ń المؤمن غر كريم والمنافق المنافق خيب ونبي يقول olùmọ̀ sọjí mùsùlùmí olùmọ̀ ń já olùmọ̀ jẹ́ kí ni ọ̀kan àtàdẹ́ǹdá ní jínú olùmọ̀ ń sọjí olùmọ̀ ní kí tó lọ́mọ̀ ń lò wà bá ẹlùmẹ́ ti mọ́ lè wá sí bí ẹni ọlọ́run ní ìgbẹ̀ẹ́sẹ́sọ́lẹ̀ ìgbẹ̀ẹ́ so munafiki lẹ́nu tó pé yóò yóò ṣe bí ọjọ́ pé olómọ smart níwọ̀n tí wàá lẹ́gbẹ́ kí ni olè chance mi o sọ́ni olè chance olè chance mi iṣẹ́ àlejò náà gbóbi gbẹgbẹ rẹ̀ kọjá ní ẹ̀ka bá dé tó nídìí ọ̀rọ̀ ọba tó sọmọ tó mọ yóò mọ gbó lẹ́nu ní ẹ̀ tó wá ní ọ̀fẹ́ ẹ̀bà tó wá ní pípa yìí sùn tó ti máa fẹ́ lówó tó wá fẹ́ lọ jẹun ẹgbẹ́ náà ok tó tó bá jẹun jẹun sọ́ọ́ tó wá padà wá bá mi kí ló dé tó tó bá òun ló náà lọ fún un ṣé mo ọlọ́run táànù rẹ̀ sórò wọlé tó tó báyìí ma jẹ́ ndúró pé àìmí ah, kẹ́ mi ò ẹ́ ìyẹn kan wá ṣe àbùsí kan mú ọrí kan mọ́ lóòótọ́ ànábì tukọ̀ alẹ́kọ́ náà o ìlà yóòdágbòlì mú omi nù fi jó rí mọ̀rọ̀tẹ́ ejò ní sàmùmí ní lẹ́ẹ̀mejì nínú kan náà ìgbà ọkọ̀ bọ̀ sọ ṣé ọkọ̀ tó kọ́ tọ́júmọ̀ pé ń tọ́ ọba ṣe tóun bá lóun tàn ọ́ ìwọ wo ó ti kínú ìwọ gbà dáadáa ara kó lè ha ẹ̀dá kò ká mú wà sí láàrin ẹja lọ lè jẹ́ rọ kí kò kàlù ẹjẹ́ kọ́ kàn wọ́n ọkàn wá ti lè jù láti dàgbà mọ́lẹ̀ ẹni gbogbo wa dájú ara wa kí ní ohun tó bá ti ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ àtàṣẹ pé kò bá dáa tẹ̀gbọ́n àwọn ọmọ tó ń lu agbájú ẹ̀ nísìnyí àwọn àtàwọn tí ń bẹ lọ́dọ̀ wọn ọgbọ̀n dájú kálá mọ́rẹ̀rin wúwáíká ọ̀sẹ̀ ìwọ́n náà wúwọ́n wúwáíká sẹ́yìn gbogbo àwọn nǹkan yìí tó bá ti ń gbọ́ mọ́jẹ̀ mọ́mọ̀jẹ́ kó gbọ́ ọ̀bẹ́ ìmọ̀ níbi jòkó lára rẹ̀ wọ́n tó bá ti ń jòkó ò nígbà tí wọ́n náà àbíkí níhùn ṣiṣẹ́ sí lọ́dọ́sí irú àwọn èèyàn tó bá ń ṣe irú kan báwọn mọ́mọ̀ rìn létí bèbè irú wọn irú wọn ní péjì orí facebook kan máa fẹ́ lóru péjì irú wọn kọ́ wá ní ọkàn rẹ̀ mọ́ formation formation ìyàwó lọ́mọ̀ tí a máa lóun sọ òun fólò owó pọ́tébù àbí mẹ́gbẹ̀ yìí kan báyìí tó kọ́ á ní ọ̀fẹ́ mọ́ oní ohun ìdààmú àdúgbò yìí ah ìwọ́n náà wọ́n fólò rẹ̀ yóò mọ̀ dààmú ọ̀ ní yóò mọ̀ dààmú lé ayé rẹ̀ ẹ wá ní gbogbo orú àwọn ìṣesí àtàwọn ìwà pálapàla sí ń wọn gbọ́ lẹ́rìn wọn nìṣẹ́ ọlọ́kùn mo ní kó fún wa ọ̀dàkùn mọ́ bẹ́sẹ̀ jẹ́ mọ́ wa lára wọ́n jẹ́ aṣàgbákò àwọn alákòóbá àwọn àwọn alákòóbá ni wọ́n o wọ́n jẹ́ kí wọ́n wọ́n jẹ́ kí wọ́n kó wa kí la fẹ́ mọ̀ ni pé ẹjẹ́ àlọ́ ilé ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́kọ̀lù á ní ìdíwọ́ àti ìlànà àkókò yìí ẹjẹ́ kálẹ̀ ẹ̀mí wa ẹjẹ́ àdúrọ̀ ẹ̀yà afáàsùn náà náà tẹ̀ mọ́ bára yín fa kan gbà ẹ̀dàkùn àbùkátà ti kí ni rí kọ̀tọ̀lọ̀kọ̀lù ẹ̀sìn bí wọ́ ní ìjọba rẹ̀ lórí àti bá jáde àbá tó máa rẹ̀ jú wọ́n rẹ̀ mọ́ ìjẹ́ àìmá àti ló dé tó tó báyìí ṣe lórí bọ́lẹ́ nìkan ò ṣe kíní kan nìkan náà ṣe kíní kan ò lè tó bá wọn ṣàlàyé mọ́ mọ̀jẹ́ tọ́lá yìí bá ti kú òní mọ́ ọlọ́run dákọ̀ wọ́n ṣàtún ní kálukú wa náà ṣe ẹ̀yìn fún ọláyè orí ọkọ̀ náwó ẹ̀yìn fún ọláyè nítorí ìwà rẹ̀ ò dáa ọ̀ ní ọ̀ ń ṣèlọ kéèkùn kọlù ọba nínú rẹ̀ nínú kọ̀tù kọlù ọdún lẹ́tí lọ́rí pé ìwọ náà máa lọ wá ti fẹ́ tọ́yì ọlọ́run kó mọ́ṣáà fún wa ní àgbọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sì ṣàlékún dáadáa fún wa generally nǹkan míì náà tó wá ń bẹ táwọn àfáwà tó mú jáde náà tí ó wọ bí ọ̀rọ̀ sísọ ó ní àtàbásòrò àlùkíní o ìjágbé ní àtàbásòrò ó ká smile láti kí mo pé ká smile ìjẹ́ ní bá ń kírun lọ́wọ́ tó smile tó sọ̀rọ̀ àdọ́ṣìkò kí ìhun rẹ̀ yìí kìí èyí òun ó ti bàrún jẹ́ ẹ̀rí kí ni o kọ wà lórí ìkọ wá rẹ̀ lórí ìrún náà ìrún ah, tọ́lọ́ tàbí kọ́lọ́ sí amẹ́rin tí ń kírun lọ́wọ́ wá smile òun náà bàrún jẹ́ àbí kò bá èrò jẹ́ Allahu a'lam ọlọ́lọ́ba tó ní jùlọ ni pé kò bà ń jẹ́ a máa kórìíra pẹ́ni tí ń bá ń kírun ọmọ smile ìmọ̀ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn pẹ̀lú tí máa kírun tọmọdé yìí mú sẹ pàtàkì jùlọ níbi èèyàn bá ti ń kírun ẹ̀dá kan gbogbo èyí tẹ̀ máa ń sọ̀rọ̀ tẹ̀ máa ń ṣeré pa tẹ̀ máa ń ṣeré pa lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń kírun a máa rí wọlé lọ́pọ̀lọpọ̀ torí pé bí ẹ bá ti ń bá ti rí pa òun yóò padà mọ́ smile tọ́sí ọkàn rẹ̀ ti kú lọ́dọ̀ ọlọ́run mo lọ́kàn rẹ̀ wà níbi ọ̀rọ̀ tẹ́ ń sùn ọlọ́run kò mójú kú fẹ́ nǹkan kan kí ẹ wá fún àìrí tó lékè ní ọ̀rọ̀ ní pé kò bànújẹ́ asọ̀hábí àwọn mímú àwọn àlùfáà àtàkùn kò bànújẹ́ o àwọn kan gbé sábẹ́ pé ó ti wọnú ẹ̀rín torí pé ní o tó bànújẹ́ lẹ́nu wa àwọn méjì sí pé ó ní ìbá ti ń súnmáìlì yóò padà sọ̀rọ̀ جابر بن عبد الله رضي الله تعالى عنه وعن صحابته أجمعين وصلوا قل لا يقطع الصلاة التبسم لا يقطع الصلاة التبسم أنك سمايل ولكن يقطع القرقرة أني تبع وجه أني أريكي كي تتمر داني níjọ abá ti rẹ́ ní débi pé ti mú un dání ó ti di kínú ó ti di tó bà ló jẹ́ tọ́ àwọn bá ti wá wí pé ọ̀rọ̀ yóò bà ń smile ò bà ń jẹ́ náà kí wá ti ń ta wá mọ̀ mọ̀ mọ̀ smile bó bá já wá fún yàn ni ó bá ṣe kí láti ó kàn kó má kọjá kó já wá kọ́nà mọ́sá fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ó sì mẹ́sẹ̀ kálukú wà dó حديث عبد الله بن عمر جت نعم عن عبد الله بن عمر وأبي هريرة رضي الله عنهم عن رسول الله صلى الله عليه وسلم آه، إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن أيوه. شدة الحر من فيح جهنم إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم عبد الله بن عمر باب مية ثامن ليه ọlọ́mọsá radiyallahu anhuma wa ani sahabati ajma'in àtúnwà àti bàbá ọlọ́dàkùnmọ́sá àbáwà yọ́nùsá àwọn méjèèjì olóso àdìbì yìí ó làdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn pé idha shadda al-har à mo dúpẹ́ pé mo jẹ́ mùsùlùmí ọlọ́dàkùnmọ́ gba ìsìlámù kò lọ́rọ̀ á ìsìn yìí dùn ẹ̀sìn ìṣẹ́gẹ́ islam ẹ̀sìn yẹn ó tún wá wà considerate islam ó wà kí ni wà considerate wẹ́n alùpàdé jẹ̀ nílé ẹ̀ lọ olúwa ní wà máa ja'alna alaykum fi dín min haraj ọlọ́ ní ìlera bó ti wù kékeré máa fẹ́ ah, fún oúnjẹ sí yá yuridu tẹ́wọ̀ àwọn òfin tọ́nà ọba fún wa aláìrọ̀rùn ló fi tẹ́nu wa ìrọ̀rùn ló bá dé ọlọ́nàbí ni abdullahi wọn sọ pé àdíjì yìí láàfin gbogbo táàṣọ lábẹ́ kan ó ní ìdọ̀ sẹ́dẹ̀l har ìjọ tí òòrùn bá mú tó wá rẹjú wẹ́n ẹwà fẹ́ kírun fa agbèrèdú ìsọ̀là ó ní ẹkírun ló ní tútù ẹkí ló ní tẹ́mi ẹsẹ̀ ìrun tútù ọmọ ogun tútù bò dáàmà dámi sínú ní ìwọ́n lórí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ jẹ́ kí wẹ́dà ni ó kúrò lù padà kí ẹ tó ṣe kí ni kí ẹ tó kí ni ẹ má sáré bọ́ta mọ́nú òrùn kálukú yẹn ẹjòkólé ẹjòkólé ẹjòkólé ẹjòkólé tí òrùn mo ti wá ránjú tó bá ti wá wálẹ̀ tó já wálẹ̀ tó drop ṣe pé tóòrùn bá bẹ́ẹ̀ ránjú àwọn bí aago kan twelve thirty one one thirty ó máa ń rànjú tó bá ti wá ń di bíi three kí ni ó ti ṣe yóò ti mọ wálẹ̀ èyí sọ ti lẹ wá nàìjíríà ní ohun àfẹ́lómi lè mọ òwò àti ìpínlẹ̀ mi làwọn wà tí láwọn ọdún kan bẹ ọlọ́run mọ̀fòrò sàdánwò tí wọ́n ní ọlọ́run sàdánwò tí wọ́n bẹ́ tó bá ti wá ń di bíi three past three kí ni yóò ṣẹlẹ̀ òun ó wálẹ̀ adébìnrin three past three ìgbà wọn ni ẹ torí pé oòrùn ó ti ṣe kínú ìgbóná ni anábì wa sọ sí fún wa kí là náà bí pèjì ọ̀hún ó ní torí tí yìí ti pọ̀ ní fẹ́yẹ̀ ṣìjà àfẹ́ sí jàǹdàmọ́ mímí sí jàǹdàmọ́ mí bọ́ta olóbí kí ni ló òun yìí ti yẹn tó ìwọ mùsùlùmí kí wọ́n kí wọ́n kí wọ́n máa gba yìí ti já náà mọ̀ kí lọ́mọ gbà dára sí ìwọ ọkọ̀ jòkó nulé náà kí wẹ́dà ní kó fi ṣe kí ni ó fi wálẹ̀ á ẹ̀wọ̀ Islam ó wà considerate àbí ó wà considerate Islam wọ̀ náà àbí ó wọ̀ ẹ̀sìn yìí àbí ó dùn ọlọ́run ní ilé wa kò mẹ́ ìmọ̀ láwa fi máa ìyẹ̀sìn yìí ṣàlékún ọ̀tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́run sí àlékún mọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa òní dààmú ọ̀hún wa lọ́wọ́. àtàwọn yóò wá lílẹ̀ yóò líwọ̀ lílẹ̀ ẹ̀yà wọ̀ wá. adúpẹ́ àwọn àlùfáà wà àmọ́ máa ń nílò lóṣù tó pọ̀ ní gbé ah, mas'ala kan jáde lábẹ́ hadithi yìí kí ó dáa làmánì mi kì í nu èsì láwà ayé ẹ̀kọ́ lọ lọ́gbẹ́ nu èsì ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀lẹ́ mọ́ nàìjíríà yà yẹn eh, mọ́sálásí ni kò sí èsì bọ́ bá dé sàwọ́dí inú mọ́sálásí èsì ni kódà bá tó wọnú tọ́ílẹ̀tì gbẹ́ngbà mi ọgbà ìṣẹ̀lẹ̀ tọ́ílẹ̀tì mọ́sálásí kí ló fà á yìí tìlú wọn ò rẹ̀ àwọn wulẹ̀ níbi àsìkò kan ní fẹ́yìn ìjà náà ní ìtì ń lágbára dó àwọn náà wọ́n máa ń nígbà tán máa ń fìlì ẹ̀jà tọ̀ àyè bí wọ́n yẹ sàwọ́dí la lọ ní fóònù ti ń sofa yìí ìrọ̀ kí fóònù náà ti wọ́n sofa yìí wọ́n tó ó sì rẹ́ fóònù kú àmọ́ kankan temperature ọ̀bà à fóònù temperature ọjọ́ mọ́tò ni àti lè rọmi sí wọ di tutù àwọn nígbà táwọn mọ́sálẹ́sì wá dún ní èsì yìí ìtì wá pọ̀ níta lóòótọ́ níta lọ níbi yìí bọ́dá tí wọ́n ti dábàá ti dé inú ilé wa láti lé jáde inú kí láti jáde èsì àbáwọn ọmọdé láti gbígbó láti jáde èsì ìjọ bùkátà àti káàtù wá mọ́ ṣe fàábùrì ìlú ìsọ̀lá ẹjẹ́ mi náà béèrè wọ́n béèrè àwọn náà tó pẹ́sọ̀ dáhùn mọ́ kí ó jọ náà ẹ̀yà dájọ́ dáhùn dájọ́ tó lè dáhùn ṣe káyìí ṣe ìbúrọ́dù àbí agbọ́n هل من مجيب تفضل تفضل àlòtútù. Nǹkan kan ọ̀la máa ń kó tí ó ti lè kàdí sẹ́yìn ní kíá nínú. Sòkò níbi ká dìde àbí tàyè fọ́tọ̀ àwọn afọlọ́rọ̀. mumtaz barakallahu fi ìdí tá nàbì sọ fún wa kò ń ṣe torí inú mọ́sálásí tàà wà gangan náà pàṣẹ ìdájọ́ bí sọ fún wa ni pé gbígbóná òrùn yẹn mẹ́fẹ́ ìhín jàánà tí àfẹ́ sí jàánà mú sàárà tẹ́yẹ̀ sí inú mọ́sálásí àfẹ́yẹ̀ sí sínú lé kódà àwọn onítàwọn ní wòtò kan àwọn jẹ́nìkan tó títí gan tí ó mọ̀ fẹ́ omi láì tó ní òtùmọ̀ tutù mọ́ àwọn afẹ́ gbogbo ẹ̀ ẹ̀dá kò ní ogun tá lòun tá àfi ń kúlù temperature ẹ̀dá kò ìjọ túmọ̀ sí pé jàánà mọ̀ tó mí kò mímọ́ tó pàtẹ́ pé jà náà sí míhun aláwò ní bára kó ìmí sí ìdáhànà sọ́rọ̀ náà yé wọn ẹni tó gbà ní ọlọ́mọsá fún alágbóyè ni jama mùsùlùmí ilé ìtumọ̀ ẹ̀sìn wa kò ti rọrùn tó lè àwọn àlùfáà wa fa kìíní kàmàrà wọn lẹ́nu àwọn afáàkọ̀ lọ́rọ̀ mọ̀ káwọn ọmọ tí ó nà tó lè mọ ìmọ̀ náà sílẹ̀ mọ́sálà ìdáre ẹlòmíì òfin kò ní èjì àbẹ́ni tó bá ti mọ pàtàkì ìmọ̀ ìmọ̀ kò ní èjì àwọn afáwà ní tọ̀rọ̀ tá ànábì wá sọ yìí tó wá júwe pé súnà ni tó yẹ pé tá a bá ṣe àgbàláda tá a bá túnmọ̀ mọ́ dìlé ìrun á tún àgbàláda torí pé àdìlé ìrun pàtẹ́lé súnà tó yẹ pé ńjọ́ tó rùn bá mú un àwọn amọ̀mọ̀ àdékèrò lágbo kan àdékèrò lágbo méjì àmọ́ àfàgbo méjì àmọ́ àgbo mẹ́ta pátó wá pè mọ́ àwọn àdìsúnà láti àbíkèéṣe súnà rọ́ọ̀sán tí ànábì kan ti ṣe ẹ̀dẹ̀ fún wa ìkámọ̀ nìyí lára ọ̀láyàwó afá nínú mà bàbá tó bẹ̀rẹ̀ tàbí kó bá tó kẹ́rì wá nǹkan ní rọ́ṣọ̀ lásán ló ṣe kò túmọ̀ sí pépìlẹ̀ ẹ̀yàn pépìlẹ̀ ẹ̀kan tó sọ fún wa ni pé kátìkì máa kírun hmm? afdal al-a'mal as-salatu ọbẹ̀ ìlọ́wà

wà ìdàkà ẹ̀nà bárdọ̀ àjàlì ẹnìgbà tó bá dípà nẹ́bí wá dá sí kò òtútù àsìkò tí ó èso tí ó sí yìí àjàlì ànẹ́bí ó tètè kírùn jọ́nà ẹni já sí pé súnà ní kéré òun táàsì máa ní tipa fẹ́ gba làdá ẹ̀dá kan súnà yẹ gbà tí ìgbà wájú bá àgùkan ni wọ́n wọlé àgùn kan náà òun bá àbújú bẹ́ẹ̀ lọ́wọ́ òyìn náà ah, kódẹ̀ lómi ọmọ tó ti mọ̀ fíìl yóò tún ṣe bí kò ń korí bórùn gan extra extra ládáàbí àmọ́ pé ẹ̀sìn wa yìí iṣẹ́ sin eh, emotion ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀rí ni evidence ìjẹ́ evidence sọ ni pé kọ́ ọmọ korí bórùn gan lọ́ kọ́ wá kọ́ nígbò òrùn àlọ́ ọgbẹ́sẹ̀ o àmọ́ ládá táwọn tó bá bí ilé ìrú bá gbà ní wọlé ṣe kínú wọn ní báwọn gbàdúrà ẹ̀ torí bá dẹ́gbà Muhammad náà sọ̀ṣẹ̀ sí ilẹ̀ yìí àní tó bá dá ti kúrú abroad wà ìdàkánà albardu àjọyìn àsìkò òtútù yóò tètè kírun àsìkò ooru yóò di ilé ẹ̀rọ pé kó yí wẹ́dà ilé kó lè lọlẹ̀ kọ́lá mọ́sàkùn alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kó sì jẹ́ pé ó mẹ́sẹ̀ wá dúró lórí ẹ̀mí ẹwà dákan súnà yìí ẹ̀já jí padà ẹ̀já sí kíní ẹ̀já jí padà títí tá a sì jí padà náà ni pé gbogbo àwa tá a bá máa ń kírun dájúlọ àwa ìmáàmù ìmáàmù àwa ọmọ kíw níjọ́ abá ti di kóòrùn yìí mú wá bẹ̀rù ọlọ́run pẹ̀lú rẹ o èpè tó ń kàn mú nọ́mbà àbónú ti máa ń rún tí wọ́n dàgbà pé òun mọ́ ti dénú ọmọ àrùn tó ẹwẹ́ dá ṣe ìbúrọ́dù o torí ẹ̀yin ọmọ wáyà yìí náà àwọn jama kan máa ń fẹjọ́ yín sùn ìkójú ọmọ ti rọ̀ báyìí ẹ mọ̀ sáré ti jama sọ̀la ẹ rọ sọ tó ojú òun rọ̀ bó ti yẹ kó rọ̀ ilé kan rárá tó kan rárá fún àmọ́ súnà nígbà Muhammad ní tẹ̀sí bẹ́ẹ̀ nílé yìí jama ẹja máa lò náà súnà ni àwọn máa àjọ jẹ́ pé òun kan rárá yọ tiẹ̀ bí ẹni wá mọ̀ pé òun lè ti kó mọ́ kó mọ́ yọ ọkọ̀ máa pariwo ìgbọ́rọ̀ tó wáyé ti dàsìkò tí ó bá ti sí ká tètè anábì lọ sọ fún ọyọ ká tètè máa kí ẹ̀hún ọlọ́run tá àkókò tí wọ́n ní kọ̀ọ̀kan wá ṣe kó mọ́jú kó fọ́ wa. sẹ́wárí àdọ́gba Muhammad sallallahu alaihi já mọ̀ pé nítorí pé mo wọn pé ìmísí já ìdámọ̀ ni òun ìmísí ni lóòótọ́ hadith kan bẹ anábì ní ìsákàtì náà nítorí fa síjà ìdámọ̀ máa mẹ́rin ó ní ìsákàtì náà rò ìlàrọ̀ bíhà anábì ní iná lọ rèé rojọ́ bọ́lọ̀ wọn pé yi ìmí iná yìí ọlọ́run bá iná dáná mà ti ń bẹ báyìí wọ́n sì ti kó náà rẹ̀ ó sì ti kẹ̀ mo ti wá kẹ́hùn kò rí nǹkan jó ọmọ adámọ̀ tí ó jò àwọn òkúta tó ní ìlẹ̀kùn wà mẹ́ta jahannam antum laha waliyun ṣé àtẹ̀yìn àti tẹ́ ń bọ́ lẹ́yìn iná lẹ́yìn ọlọ́run ìdá àti kò náà gbogbo yín antum laha waliyun gbogbo ilẹ̀ wọ̀nà àwọn èèyàn ìkú òkúta táwọn wọ̀nà ní kìí èyí táwọn èèyàn fi ń bọ ayàkámẹ́lẹ́ dáadáa ló ti ti kẹ̀ẹ́ká rẹ̀ yìí bá ti sọ lọ́wọ́ yìí nísìnyí iná ti ń bẹ̀ẹ́ iná ti ṣe kí láwí iná ti ń bẹ̀ẹ́ wọ́n ní náà ló wá kọ̀m̀plé ló wá rojọ́ bọ́lọ̀gbọ́lọ̀ ìrìn nǹkan jó ìrìn nǹkan jẹ nǹkan jóra mi ní أن يرام الله سبحانه وتعالى فأذن لها في كل عام بنفسين pé lọ́dọọdún ọlọ́wọ́ agbájá nàmà láàyè pé lọ́dọọdún kò máa mílẹ̀ méjì ẹ̀mí ló yóò mí kan lásìkò ọyẹ́ yóò mí kan lásìkò ooru báyìí tí lásìkò ọyẹ́ náà wọ́n rí pé òun mọ́ sábà mú láwọn táìmù kan gbà mí jáàná mo mí nínú táìmù yẹn jáàná mo sì mí lásìkò ooru àrẹ́lùwà ni fàhùwà ashaddu ma tajiduna min al-harara ó lásìkò yẹn làwọn àsìkò tí ẹ máa ń rí hìtì tó máa ń pọ̀ wà ashaddu ma tajiduna min al-barr ó tún nígbà míì láti gbé tí hìtì yẹn tún pọ̀ gan yẹn òun náà tún lábùkù alọ́lákan ọ̀ṣàfún alákọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ náà wọ́n ṣàjò lé ẹnìkọ̀ọ̀kan wa. ǹjẹ́ àdìsí yìí tí kò wá ní sọ wá dọ̀lẹ́ àní kò ní sọ wá dọ̀lẹ́ o kò túmọ̀ sí pé òun ti wá mú kámọ́ lọ kí ẹ̀rọ ọjọ́ bá ti wí lẹ́ẹ̀kan wọ́n ní tọ́lá bíbí kan bí àdìsí kan bá ní sàrí Muhammad sallallahu alaihi wa sallam òrùn yìí mọ̀ pọ̀ rí ọwọ́ wa tá a bá dáwọ́ de inú òrùn báyìí ó gbóná ni ní báwọn ti complain jọ́nà tó fàdàmù yúṣìkì náà àdábì òkè yìí complain àwọn láti sọ pé nọ́mà òrùn jẹ́ nọ́mà kí ni nọ́mà òrùn wọn lọ́wọ́ lọ́mọ káàtọ́ lọ́mọ dínà ọmọ ọdún táwọn yìí subhanallah lọ́dún kan ìmọ̀ nínú àwọn àyàjọ kanú ẹ̀ náà ní báàrùn mọ́ nínú haram àyíwá bọ́lẹ̀ nínú ibi títí àdúgbò wa bá ní kírun kí ni join ìlú haram ìní ò bá mú tẹ̀ka náà ní ah, mọ́sálásí jẹ́lẹ̀ ọ̀tún ní ọ̀gbìn láti láàrú bí abọ̀ zidan ọ̀tọ̀ má bọ́ bàtà àbílẹ̀ ìmọ̀ kírun bí ìtì ẹ̀bọ yẹn ó rà yẹn wọ́ ó rà yẹn ìbọ̀ torí ìtètè fíìlì ẹ̀ bí ẹsẹ̀ tẹ́lifà tó di àsìkò tí mo fẹ́ kórè kalẹ̀ inú àṣùbà àbúrí o inú kí ni inú àṣùbà oorun tàtàlẹ́ àná tó wọ̀ wà láì títí sí òru náà oorun tàtàlẹ́ àná tó ti wọ̀ títí fi ń gbóná lásìkò orúkọ nínú àṣùbà òun ta tí alẹ́ àná oorun bí ó ti para yọ nísìlẹ̀ ìgbà àti ìgbà àbá sí ìmúná tó tún mọ̀ gbóná lọ ìkan náà wá ṣẹlẹ̀ tí mo lọ wá tún lọ kí kan náà wá lọ lórí táyì lọ́sàn gangan láàrínláà á ṣíjú ìdújọ́ náà tí ó lò dá mọ́ ọkọ́ sí òkè padà náà nítorí tó wá dà padà àtàwà ní kí ni àyìn náà jọ́nà mo ti lé ní pé láti èmi lọ èyí tó kírun lórí táìlì ìgbóná ìmọ̀ àbí kí n mú tẹ̀ báwọn àgbòrò ti nínú níjọ́ náà báwọn sábẹ́ tí wá gbèrú kọ́mpléènì wá àbí òun ìlú ta bára wa náà pẹ́ láti máa lò bọ̀ tí ń jọ tí ìdàṣítàdàlhár fa àbúrò ìlú sọ́la fa ìlú ṣítàdàlhár rẹ̀ fẹ́ ìdára ìbí láti abẹ́rẹ́ wọn bá wọn mọ́ أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ṣáájú ká tó lọ àwọn tí wọ́n ń wò wá ní online àwọn ni wọ́n lè mẹ́sẹ̀jì yìí péjì voice of truth tààtì máa ń ṣe àwọn tó níwá yìí ó ti tóbi oṣù mélòó kan orúfẹ́ tọ́dún àwọn bí oṣù mélòó kan bẹ́ẹ̀ ni ó máa pọ̀ sáà láwọn àkíyèsí kan lórí péjì yẹn pé nǹkan kan rí tẹ́lẹ̀ ọ̀tọ̀ làwọn tí ó complain àwọn ní notification àwọn yìí ń tẹ̀ ní ohun rọrùn ẹni tí ó bá ké ní notification pa ti fẹ́ bẹ̀rẹ̀ wọn ni kó unlike page kó unfollow kó tún wá like ẹ̀ padà kó sì follow ẹ̀ padà yóò máa rí ibi ìṣòro ìlànà tó èyí ò fa ọkọ̀ọ̀kọ̀ dá wa lálẹ́ ẹlẹ́ẹ̀kejì a rí pé àwọn lectures yẹn kò rí ìtì dáwọn ibi tí ó máa rí ìtì máa àtàmọ̀ tó ṣẹlẹ̀ àwọn tó sọ pé á ah, gbọ́dọ̀ sáti kọ tiẹ̀ ló àmọ́ láìpẹ́ wa ní kan ìwọ ọlọ́run bá kan ló wá sẹ́ńdì ẹ̀ lánàá ọlọ́run bá sanwó lẹ́sàn lórí ìgbà parí alukọ̀dù kan náà wà lórí wá sẹ́ńdì ẹ̀ sí pé wọ́n fẹ́ this page pé page yìí máa ń false information ìwà mọ̀ false information ti mẹ́bí àtúwálùkọ̀ àdàdà nígbà nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn amọ̀ tó fà àwọn kan ní bóyá wọ́n ti lọ lè rújọ wa ní àwọn ìwà máa tí ó ṣe yàn níjọ ojú ogun lè gan-an ṣerú yàn lábá sọ pé ogun tó ti rọ̀ ní ọmọ ní kìíní ọmọ so ìta wá rò ní sí ni pé nígbà tó wá yá ìtọ́nà àwọn admin àwọn náà bá tọ́ lọ ní tú kí ni wọn àwọn náà wá bá ń bẹ̀ pé wọ́n mà ní for good 90 days àwọn ti bá lu page the voice approach ṣe bá mi níṣà okay, restriction I want you restricted débi pé kò ní lè lọ bí ti máa ń lọ mọ́ mo ti lọ mọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà máa bá tún wí àníṣòwò gba àwọn benefit kan àwọn oníjà máa rí yà lè polówó ọjà àwọn ìpolówó ọjà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà aláwọ̀ sí ní máa sanwó àwọn èyí sanwó fún wa bẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn gbà bẹ̀ yíwá ní ṣùgbọ́n ala kulli ó dàbí kí ní ọ̀sán the pain restriction ti wà lórí ẹ̀ àwọn tó bá fẹ́ ṣí ẹ̀rẹ̀ wọ́n fún wọn ní warning bípò kódà wọn fún wọn ní preference pé ká mọ́gbọ̀dẹ̀ láwọn ń dààmú ara wọn sí ẹ̀ nǹkan kan tó péjì kan wá ń bẹ ta ní tẹ́lẹ̀ kò lè kéwú afẹ́rọ gbogbo àwọn tó máa ń fúlò online ó ṣe é ṣe pé bóyá stop àti máa lo péjì the voice of truth títí tí ó fi ní rectification ìmọ̀nà tó sì wà lẹ́ báyìí nù tàbá tí ìmọ̀nà ní ìtọ́bá ní a máa lò lọ ṣèjì ká máa lò lọ bẹ̀ ìmọ̀nà tó wà lẹ́ báyìí pé ká máa lo péjì mọ́nà kama lọrin lo péjì markaz ansor sunna no ansor sunna islamic center ans w-o-r-u-s I hyphen s-u-n-n-a-h ansor sunna then islamic center so ẹ jẹ́ ká lọ láìsí péjì wọn ká sì follow rẹ̀ tó ṣeé ṣe pé apèjì ẹlòkúta máa lò látọ̀sẹ̀ tí ń bọ̀ fún àwọn dòrò oṣù wa so ẹni tó wá kó sọ fún ẹni tí ò wá ṣùgbọ́n àwọn admin àwọn nìkan máa kọ ọ̀rọ̀ lórí kíní lórí péjì kan ni wọ́n fi jẹ́ káwọn èèyàn bí information yẹn lè padà circulate tọ̀ ọlọ́run kó ṣàánú wa kó ṣàánú kó lára fún wa. ẹ á máa torí ọ̀rọ̀ àìpá Facebook náà fúnra rẹ̀ oríṣiríṣi àjálù ìṣẹ̀lẹ̀ sí ọ̀gá fúnra ẹ̀dẹ́gbẹ́jọ́ yìí ṣòwò dáa káláwọ̀ yẹn ń kọ̀m̀pléènì wọn blọ́ọ̀kì àwọn wọn ṣe kíní kan tọ̀bí àjálù náà ló wá débi ilé yìí náà ní àmọ́ kóró ṣẹlẹ̀ sí kan náà àwọn péjì kan náà tó máa ń gbé fídíò wa ṣe pé ó gbé fídíò kan síbẹ̀ wọ́n sì kíní wọn ó kàn crash bẹ́ẹ̀ kan náà fídíò ló sì lọ gbogbo bí wá sí wá bẹ́ẹ̀ náà ó sì ló sì lọ tọ́ àmọ́ kí ló fà so eh, kí gbogbo wa ká lọ ṣe àtúnṣe tàwé yìí kálọ̀ wò péjì markaz ansar sunna islamic center ẹnìkan ní i don't care i still share it anyway ok ẹ̀hẹ́ ọ̀dá ìkọ́mọ́ sọ fún wa pé share it anyway ní yóò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan aláwọ̀ òkè ẹ̀ bẹ́ẹ̀ tọ̀kọ́wà ká gbé orúkọ ansar sunna kọ́kọ́ sórí ìbí ọ̀hún so kálukú wa ká lọ fọ́lọ̀ péjì ká sì bá wa share péjì yẹn tí òun tí ó share péjì nìkan tí ó share báwọn you are linked here sáà ẹ̀dá ògbẹ́jì lè ṣe lọ́mọ lọ invite àwọn èèyàn síbẹ̀ sí ẹ̀rẹ̀ síbẹ̀ àwọn tó jẹ́ expert àti wọn dàgbà nípa kìíní eré mi káfà ti ṣe bábá òyà sọ̀rọ̀ ká kìíní ìbọn ni but àwọn kan mọ̀ ń pa àwọn technical kìíní rẹ̀ bí a fa àwọn oníyàwó mẹ́ta àwọn mọ̀ ń pa rẹ̀ nǹkan wọn náà náà afa ní àwọn òtútù ìlú eléyìí o àìsí irú ẹ̀ líle abíndẹ́rù wa ọlọ́rọ̀ ẹ̀ yóò bẹ́ẹ̀ ní ilé ìṣẹ̀lẹ̀ náà ọlọ́kùnṣà náà so Ansar Sunnah Islamic Center kí wọ́n ṣe so kí wọ́n mú péjì yẹn abáde sí ẹ̀ ká sẹ́ndẹ̀ sáwọn yẹn náà bí kan lọ fólò rẹ̀ pé ó ṣeé ṣe kébi láti máa lò láti máa sọ̀rọ̀ fọlọ́mọṣà fún alágbọ̀n yẹn tọ́yì alẹ́sọ̀ à ìbéèrè wọn ní pọ̀ lára ìtorí lẹ́kṣọ̀ kan wà tó sì jẹ́ ọ̀nà wọn ti jẹ́ láti one two ìwọ àjọlọ ní ọkọ ṣe ọ̀rọ̀ bá ti tán kọ́ lọ́dún múra kíákíá one two méjì péré lánàá tèrè níbi ọjọ́ gbóná àwọn wájú náà rùgbì sọ́tọ̀ wáyé Ọjọ́ tí o bá pọ̀ báyìí, àwọn mọ́sílì tàbí wá ń kí ní wọn ǹjẹ́ ẹni ẹ lè fẹ́ kan kí òun lé nǹkó náà máa kì í lé sẹ́ni táwọn èèyàn bá mọ̀ kí làwọn ṣe àmọ́ nǹkan wọn ni àlùjá ìlú àlùjá ẹni tí ò bá mọ̀ nǹkan kí láti fún akọrin tí ó mọ̀ ṣùgbọ́n láti mọ̀ wípé wọn mọ́ ní ká súnmọ́ wọn á súnmọ́ ànábì ká rí pa sọ́ máa bá wá gbọ́ àhá àwọ́ àrùpé ẹ̀yìn lẹ́fẹ́ ju súnà yìí lẹ́ anábì ti ní ká dé sùúrù tí irú nǹkan báyìí bá tó bá ṣẹlẹ̀ àwa lè wá bẹ̀kan ní sùúrù wọn bá kí nǹkan ń bá bá dé mọ́sálásí adìlára ìlú mi tọrọ bẹ́ẹ̀ lóyè àti jòkè tọ̀tọ̀ máa fẹ́ máa fojú àbá àfẹ́ pín mọ́sálásí yẹlẹ yẹlẹ fẹ́ máa fi wò wá bí a ká kí wá lé àbí ká bá dé mọ́sálásí ká dá nǹkan wá sí ká má fẹ́ pín mọ́sálásí méjì ọlọ́wọ́ عليكم السلام ورحمة الله Oye mi o, aláwọ̀ àpò àgbà. Ṣé ìfìrà tó lè ti kọ́? Títọ̀ bá sọ. Ṣé ìfìrà tó lè ti kọ́? irọ́ orí ìṣọ́bà wọn ìbẹ̀rẹ̀ ẹ̀rù ní Allahu Akbar ìparí ìrun ní sálámù ìní lẹ́yìn Allahu Akbar àgbọ̀rọ̀ tó wá sọ nǹkan rí màá ọ̀ ní kí bá rí àná àbọ̀dọ̀ subhana rabbiyal azim àbọ̀dọ̀ subhana rabbiyal a'la tó di yíba oníṣẹ́ tó gba àwọn takbirat al-intiqal àmà sọ Allahu Akbar lọ́rùkú rabbana wa lakal àwọn máa wí ti wà ní jẹ́jẹ́ Allahu ta'ala nàmbà three àwọn àti mùsùlùmí àti ọlọ́ọ̀kì. ẹni tí máa ń ṣe kárí ní barakallahu fi afáàlá ti mọ̀ pé kò ní gba dáadáa ayé ẹ̀kọ́ wọ́n ní ṣe yóò wá gbẹ̀sẹ̀ ní ìbéèrè òyìnbó ti dáa tó òdàkà gbàgbọ́ yẹ àwọn nǹkan mí ti ṣọ́ ìtọ́ ọ̀nà gbé tẹ́lò ní ilẹ̀ rẹ̀ sọ́rí pé kò ṣe ọ̀rọ̀ pé kò kọ́ lórí àwọn nǹkan mí ti ṣọ́ ìtọ́ ọ̀nà gbé tẹ́lò ní ilẹ̀ lẹ́mìnì tí ó fi máa mọ́ kọ́ntínú lórí ìbàjẹ́ àwọn nǹkan ọ̀rọ̀ yìí ṣètọ́nù fi máa ń ó máa fi ń fún yàn lójú à lórí ẹsẹ̀ èèyàn fi máa ń láyà káyà láti máa lọ sí ṣẹlẹ̀ lẹ́gáàlìkà ló yẹ pé ẹni tí ò gba aláàdá ń bi kárí ni ó kú òní gbẹ́sẹ̀ ń dá ọ̀ràn adébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn kọ́lọ́sí ó rán ọba subhanahu wa ta'ala ní èyíkéyìí ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ olóore gan-an aṣírọ̀kà máa rí fi ìrọ́yìrì tó lori lọ rí pẹ̀lú míì ṣorogún èèyàn ọlọ́run níbi iṣẹ́ ọlọ́run ní tààrọ tó wú ọ̀ṣẹ̀ta ṣírìkúrúkú máa kò wọn àti pa wọn ti hadith wọn wà fáwọn mẹ́ta kan almujahid ẹni tí ń jagun ó ní wọ́n gbé jagunjagun títọ́ gbé jagun kìyàmà ọlọ́wà alẹ́ ẹgbẹ́ ló máa sọ mọ́ a ọjagun ọmọ aláwájá ọjagun láyé ọjagun sójú ọ̀nà náà púpọ̀ ó yá èyí tí ọ̀nà ń jà ààrẹ ọlọ́run ìtẹ̀kú náà kẹ́lí mọ́tò kàhíyà lẹ́nu ẹ̀sìn rẹ̀ náà gbọ́dọ̀ gbé lábẹ́ òpòrọ̀ ni ogun tó ọjà ń jọ́nà ọjà torí káwọn ìlú sọ pé ẹ́ lágbàjọ ọmọ lágbàjá àkìrò ọlọ́ọ̀lẹ́yìn tó ọ̀fẹ́ kára ń wí ayé ti wá bọ̀ orí o yẹ gbé ọ̀ká lẹ́nu báwọn ni ó ti tó otu òtó pé àgbá ọlọ́ni ìhìn wá kọ́ yẹ gbé ọlọ́ni wà ní àwọn màláìkò wà wọ wà á dojú ẹ̀ ojú rẹ̀ ni wọ́n máa fi wọ́ yóò dojú wọlé wọ́n máa fojú rẹ̀ wọ́ báyìí tójú máa yí yìí òun nítorí ọlọ́mọ̀ṣẹ́ náwó ìran ọ̀nà tó díkà lè sọ pé nàwọ̀nàwọ̀ ni wọ́n àbá alùkùnrin ní túnmọ̀ alùkùnrin ní ké oníwàásí onímọ̀ tí wọ́n náà kọ́ rẹ̀ níyìmọ̀ ààbò ń kọ́ torí ah, kẹ́sìn rẹ̀ òkúrọ́ ni wọ́n fẹ́ ká yíò máa pariwo rẹ̀ pé yes world best wọ́n náà lọ kan nítorí kan torí pé tẹ́bá ti yìí tó náà bá feel important àgbà kò dé lọ́dà kan ọmọdé aṣèlú ibú Allahu ta'ala. Ah. ẹnìkan ní can females observe ìbúrọ́dù sọlá at home to follow the sunnah? ìjọ obìnrin tí bá ń bẹ́lẹ̀ sólè máa ṣe ìbúrọ́dù sọlá ah, Allahu alam ìmọ̀ ìmẹ̀sì tí mo lè fọ́ lórí ẹ̀ torí èyí tí ìrọ́rọ́ àwọn àlàyé àwọn àlùfáà wa èyí tí ìka èyí tí ra kàdé bẹ́ẹ̀ obìnrin tí ń gbẹ́lé tí wọ́n náà ṣe ṣe ṣe ìgbọ́rọ̀ lọ́nà bá ní rántí èyí wo nǹkan tá a bá lè yíwò bí a tó bá ti níjọ́ mẹ́jọ insha Allah ẹ̀rọ mi níjà bá a sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́nà bá ní mo rántí ṣe wádìí rẹ̀ àmọ́ ìmọ̀ ìlà àdèrè ọ̀là wà. wọ́n ní pé àwọn rí ẹlẹ́tọ̀ kan láti fi apá kan tó wà ní sáàlù kan tó wà ní wọn sọ̀rọ̀ wọn wá tó wọn á kàn máa bá wọn ṣe àwọn oníṣẹ́ ká tẹ̀lé máa wá sí. ọmọlámà ọlọ́wọ́ <laughs> náà sálọ. aláwọn jẹ́ àtàgbà fún ẹ̀rẹ̀ sàfihàn eré burúkú ń bẹ́ dára nípò yìí atẹ́gùn rẹ̀ sì ń fẹ́ ọlọ́run ní kó fẹ́ lù wá wọn láàfáà kan wọn ló ṣe fídíò wọ́n sọ fáwọn èèyàn òun bẹ́ẹ̀ sáwọn ọdún lọ́wọ́ báyìí o ewu gbẹ̀dúgbà bẹ́ẹ̀ ṣe ọlọ́mọdọ́ oníbi ẹ̀ ń dààmú ni, ní òní ẹ̀pẹ́ nọ́mbà òun ó sì fi nọ́mbà rẹ̀ dà ẹ̀ bá pe nọ́mbà òun àti òun jọ negotiate tí wọ́n múra wọn tó bẹ́ẹ̀ ṣe òun ò mọ̀ bá wọn òun mọ̀ bá wọn ṣe ọlọ́dàkùnṣe àná wọn ọlọ́dàkùn mojú kò fún wa eré burúkú ní ọlọ́mọdé àbáwọn ṣe o lóòótọ́ nínú ṣẹ̀ríà alìbáyàn sí umrah tẹ̀lé alìbáyàn sí hajj gan tó bá níbi ríà ó ti dàgbà kò lè ti wàhálà ìrìnàjò mọ́ owó rẹ̀ kò lè ti wàhálà kò lè fi pé yóò bá lọ àti umrah àti hajj wàhálà mẹ́lẹ̀ àmọ́ wàhálà ní wọn gbogbo àwọn lókè à ń bọ̀ àwọn pléènì à ń bọ́ lẹ́gbẹ̀ẹ́ à ń gbẹ́mú àti gbogbo àwọn aláàbẹ̀ náà ọmọrọ ọgbẹ yìí rọmù láti ibi tó bá ní ní kọ́ọ̀tì rẹ ọlọmọká àmúṣe tọ́wá fún oṣù sàbá àti márùwà kò tó kò tó bá náà lọ ó tún wá rọrùn sàbá àti márùwà náà bá lè sa olóhùn náà nínú tó lágbára tó ní ṣe ọmọrọ náà ẹ̀mẹ̀jẹ náà ní alọ àbọ̀ alọ àbọ̀ tọ́ba àti kọ́ọ̀dé sí àwọn tí ó mọ̀ tí ó kẹ̀kẹ́ ọ̀nẹ́ bẹ́ẹ̀ wọ́n fi ṣe ìyá rẹ̀ irú àsìkò yìí gan-an tí sásìkò á ti ọ̀nì gbọ́n lọ́dún ìyá so ẹni tó wáyé wá ní ìlera kan àbúlé skills ó ti dàgbà ó ti dàgbà oró rẹ̀ ó lè ní kẹ́lẹ̀ kan ó bọ̀wọ̀ ṣe hajj ó sì lè ní kẹ́lẹ̀ kan ó bọ̀wọ̀ ṣe ẹ̀wọ̀n pẹ̀lú májẹ̀mú pẹ́ni tí ó bá bá sí gbọ́dọ̀ ti tiẹ̀ tẹ́lẹ̀ òun bá ti lọ ájí ọ̀ràn yẹn tiẹ̀ torí jọ kà níwà muhammad sallallahu alaihi wasallam gbọ́sọ́kùnrin kan sí labbaika ó wà ní labbaika allahumma an shubruma pé ọlọ́run mo ń ṣe làbáyíkà mo ń jẹ́ pé hajj rẹ fún ṣubúrúmọ̀ anábìnrin ta ní jẹ́ ṣubúrúmọ̀ à ó lẹ́nìkan tó wà bá ṣe hajj ìwọ́n ti ṣe hajj jẹ ni olóhun ò ṣe anábìnrin à ìwọ́ kọ́kọ́ ṣe hajj jẹ náà lábì àláfí kọ́kọ́ ṣe hajj jẹ náà tó máa ń ṣubúrúmọ̀ létà kọ́ padà wá bá ṣubúrúmọ̀ ti jẹ ló fi tó bá ti di bá ń polówó ẹ̀ pé ẹ má wulẹ̀ wá ẹ pé ti ní ẹni tí nǹkan bá ń ṣe ẹni tí nǹkan bá ń ṣe bọ̀ nídìí ọmọ bá wọn polówó ẹ̀ ẹ má sọ di ìjọsìn ọlọ́run ni ẹ má sọ dọjà kọ́ máa polówó pé tó bá ti wọn wulẹ̀ wá ìmọ̀ bá yín ṣe mọ́ rẹ̀ náà o irú ẹni báyìí kí nǹkan bẹ́ẹ̀ kọjá amúkànfẹ́ lọ sí lọ́wọ́ nìkan níbi wọn mọ́rọ́ ọ̀rí àwọn ìrírí tí ó tún mẹ́sẹ̀ rẹ̀ dúó dáadáa nínú Islam jùwọ́ ti dúó lọ wọ́n pàtọ́ bá rí oríṣiríṣi àwọn nǹkan ìbojú rí àwọn nǹkan tí ó lè ọkún ní iman àwọn nǹkan yìí yuthabbitul qalb ó máa ń fi ọkàn rí lẹ̀ sí nínú Islam ọmọ ẹ̀kẹ́ nìkan wá dúó bì kan kó wá dá ọlọ́nà oríire ọlọ́dà kò mọ́jà sàánú ìkọ̀kan wà ó so a kọ́lọ̀ fi jọ kí ogun dúkú fẹ́ ìkọ̀kan wà ó sì sàánú wà kó sì mọ́ sí wà lọ́nà gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣèlú ilé ìkọ́ta fún nǹkan tó bá ó rà tó gbọ́ fáwọn ẹlòmíì wọ́n máa ń dáwó bẹ́ẹ̀ ni wọ́n dáwó wọ́n dáwó wọ́n á lẹ́nìkan lọ lókọ̀ ogun wọn wọ́n bá dán wọ́n bá tó wá tọwọ́ àbúrò pẹ̀lú gbèsè fídíò nìyí yóò máa tọ̀ wá ẹ̀yìn ẹ̀mọ́ ṣàdúrà ẹ̀yìn náà yóò máa tọ̀ wá fún kàábà ló kọ pé àwọn jọ àwọn jọ wà ní ìdákùn ẹja ṣàkọlẹ́ṣẹ̀ ilé yìí nígbà wo yọ ìta yìí dáwó mọ́ dáàbò mọ́ mọ́ kí ni ìbẹ̀ pẹ́tọ́ tẹlifíṣàn nídìí máa wo kàábà níta àwọn péjì haram méjèèjì ń bẹ lórí fóònù kálukú wa lórí pé àbí fóònù péjì wọn kẹ́ni tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ kí tí wọ́n bá sí ní haram nísìnyí gbogbo oorun yóò fi mi notification ní ti click ẹ̀ àwọn àmọ̀jọ ọmọ bẹ̀rẹ̀ àjíjọ parí so kí lábọ̀ wá kó fún ọdún ọmọ lọ ọ̀nà mo ṣe àlọ́ mo ṣe àlọ́ pẹ̀lú ẹ̀kọ́ ọlọ́wọ́. ẹ parents wa tó ti kú àbí ìyá wa àbí bàbá wa tó ti kú ìjà lè ṣe hajj fún wa bẹ́ẹ̀ ni ǹjẹ́ a lè ṣe umrah fún wọn bẹ́ẹ̀ àmẹ́ni tí ó bá ṣe fún wọn owó ti kọ́kọ́ sí tiẹ̀ pòròpóyé and if you get my question right it was specific on who is doing it for their late parents ah ẹ̀wù question ti yàtọ̀ ẹ̀dá kò tẹ́ bá gbé ma ka question bá bá ṣe gbé wá kò ní ma ka o ó dàgbé tẹ́ni ó sọ ní pé bí àfààní máa ń ní ìwọ́tí yàrá bá ti kúkú wá àbí ẹ̀yìn náà rọ̀ǹdì kó má polówó ẹ̀ kó má ṣe kí ni má polówó ẹbí ẹni polówó ọjà ẹni bá fẹ́ ràn yàn lọ pé yóò kú yóò ṣe fún rẹ̀ ó ní kó pe ẹni tí ó bá wọ̀ ẹ máa wo àwọn question dáadáa o tọ́lá lómi ó ṣe bí yàn máa máa pẹ́ pàṣẹ àtàkì òun. àwọn kan wo làá máa ń sọ ní ṣọ̀látò ìjànáza ó rọrùn kí gbogbo aná lọ ní gẹ́tẹ̀ islam muslim tágẹ́tì kí ni islam muslim àwọn àbíkáàrù yìí bẹ̀mẹ̀ bọ̀tí kó tó ká àbíkáàrù kábàárà tá a máa kábàárà ó kéré jù mẹ́ta ó lè jẹ mẹ́rin èyí ló kọ́ márùn ó sì lè ju mẹ́rin lọ ó lè jẹ márùn ó lè ìgbàmínà àwọn tó kú jẹ́ àkàṣúra ni kábàlà ẹlẹ́ẹ̀kejì aṣọṣọlá tó ìgbọ̀rọ̀ yìí aṣọṣọlá tó fàtí lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta àwọn abẹ́rẹ́ àdúrà fún kù Allahumma fẹ́ lọ́wọ́ warham wà á fi wà fa'al wà náà kéyìn náà dọ́lọ́bọ̀ lọ́kọ̀ àbáyà kọ́mi àwọn àkàwọ́ àwọn àtikárò kálọ̀ owó islam muslim kí ahasori bẹ́ẹ̀ náà ni kábàlà ẹlẹ́ẹ̀kẹrin àwọn àdúrà ìlànà ṣe àwọn àtikárò yẹn wá pọ̀ Allahumma fẹ́ lẹ́ àmà kàwọn àdúrà yìí à ń bókun ní bẹ́ẹ̀ lọ́nà ọlọ́mọṣà gbàgbà yìí kàwọn náà kó mú dúkọ́ fẹ́ kàn án lọ́wọ́. anígbàwò lẹ́yìn tí máa ń kí ọ̀run ẹ̀sọ́lá tó pa ó bá bí àkókò ẹ̀yẹ́ dẹ̀ ọjọ́ ti lọ àníbẹ̀ níbi ìṣàlàyé yìí àwọn irun kan bẹ tá a máa fi ń tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àmọ́ ẹgbẹ́ bá ti wí ẹjá lọ gẹ́ẹ̀tì ẹ̀ṣinú ẹ̀ṣinú mùsùlùmí náfìlà aṣáàlù aláni ìjọ abáṣe nípa dá ìṣẹ̀ kan tó fẹ́ ṣe díẹ̀ àwọn àyẹ̀ náfìlà aráká méjì àwọn àṣẹ àwọn àgbàbọ̀ láti lè fi ṣe ìtúbà lọ sí ọ̀dọ̀ ọlọ́run sọ̀kánù ọ̀tà ọlọ́mọṣàfẹ́kọ̀ọ́ fẹ́ kọ̀ọ̀kan ẹja tó wà وصلي اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب لا تنسي نيويورك بيج دي فويس اوف تروث àwọn issues tí a ní bẹ́ ọ̀dàdàkọ lẹ́ẹ̀kan tí gbogbo wa lọ wá péjì ansar sunna ansar sunna islamic center kí a lọ wọ péjì ààrì káfíláìkì ẹ̀ káfúlù rẹ̀ ibẹ̀ ló ṣeé ṣe káti máa continue àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tó dán láàrin bí ìgbé aláìsí di ìdàbí kìíní kan dé ìṣòro ọdún dé méjì ọ̀nà kò ṣàlùwọ̀ kó mo dúkò fún wa. ní facebook wá ní ní báwọn kan láti lọ rìpọ́ọ̀tù ẹ̀yìn tẹ́ rìpọ́ọ̀tù ẹ̀yìn nu alẹ́ ilẹ̀ rìpọ́ọ̀tù rẹ̀ àmúkà ti pẹ́ tàbí ọ̀bùsáàmù pé wọ́n ti ń àtàkì èyí ó ti pẹ́ lásìkò ìgbà tó gún léwu náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀tí ìmọ̀ tọ́nà wọn bá fi ń ṣọ́wọ́ àgbà náà bí a ń gbà tí pé ọlọ́run fẹ́ kó gún kó ó lè túmọ̀ so bóyá àwọn nǹkan àti gbá yẹn lórí ẹ̀jẹ̀ wọn jáde báyìí rẹ̀ lọ́wọ́ àlọ́ tó lọ́ra níjọ clarification lórí ọ̀rọ̀ tán parọ́ mọ́ tó dé ẹjọ́ náà lẹ́ẹ̀kan náà spika máìkì sì sí dáadáa mọ́ ó kàn sí gbogbo nǹkan kò sì sí máìkì àti yọ ọ́ tó kí wọ́n àti ká tó kọ́ ti fídíò yẹn ká tó tún mí bẹ̀rẹ̀ ó sì sì sí dáadáa padà tó ní wọ́n sì àtàkì yẹn ìgbà kan náà yóò kàn já ọ̀bẹ yẹn lọ́sí wọ́n lè ti wọ fọ́ọ̀dọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n kàn já sí tí wọ́n bẹ̀rẹ̀ kàn já sọ́ọ̀bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ ó dàrí gbà yẹn náà kí wọ́n pè yẹn fúlájà bíi fúlájì yìí so láwọn mùsàn àwọn sàmbá ti wá lọ́nu ilé ìgbàrá rẹ̀ tó ti já wálẹ̀ ti já sí 34 àhàrà dáwọn sọ́nà ọlọ́kùnṣà rẹ̀ ọlọ́wà sọ́lẹ̀ Muhammad wàlá sọ́lẹ̀ ìmáyìn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله